àkàjẹ ti dé ọmọ màmá rẹ̀ bí mo ti dàrá tó ẹsẹ̀ lókùn kan ládùn la wà yí ọmọ Yéjídé àkàjẹ ti dé ọmọ Yéjídé àkàjẹ ti dé ọmọ màmá rẹ̀ bí mo ti dàrá tó ẹsẹ̀ lókùn kan ládùn la wà yí ọmọ Yéjídé àbẹ́ òrí àbẹ́ òrí náà ládùn la wà yí ọmọ Yéjídé. àkàjẹ́ ti dé ọmọ yéjídé àkàjẹ́ ti dé ọmọ màmá rẹ̀ bí mo ti dá ara tó ẹsẹ̀ lókù kan ládùn láwà yìí ọmọ yéjídé ládùn láwà yìí ọmọ yéjídé ládùn láwà yìí ọmọ títí títí títí títí ládùn láwà yìí ọmọ yìí. àkàjẹ́ èsìlé ọmọ yé jíjé àkàjẹ́ èsìlé ọmọ bàbá rẹ̀ tí kò ti dá látó ẹsẹ̀ tó kù kan látúndà àkàjẹ́ ọmọ yé jíjé. àkàjẹ́ ti dé ọmọ yé jíjé àkàjẹ́ ti dé ọmọ màmá rẹ̀ bí mo ti dá látó ẹsẹ̀ tó kù kan lájúńlá wà ní ọmọ yé jíjé ládùn láwà yìí ọmọ yéjídé ládùn láwà yìí ọmọ yéjídé gbákiri gbákiri gbákiri gírí gbákiri yegidi ládùn láwà yìí ọmọ yegide ládùn láwà yìí ọmọ yegi yedi yegi. Thank you so much mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan o ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o àkàjẹ́ ti dé ọmọ màmá rẹ̀ bí mo ti da ara tó ẹsẹ̀ lókù kan ládùn la wà ọmọ yé ẹ ṣé gan o àkàjẹ́ ti dé ọmọ yé jíde àkàjẹ́ ti dé ọmọ màmá rẹ̀ bí mo ti da ara tó ẹsẹ̀ lókù kan ládùn la wà ọmọ yé. ládùn ti dé ọmọ yé jíde àtàkè ìdílé ọmọ màmá rẹ̀ nínú òtìjà alájọ rẹ̀ tẹ̀ ló kù sọ ládùúgbà àwọn àti ọmọ yẹn jíde àtàkè ètìdé ọmọ yẹn jíde àtàkè ètìdé ọmọ màmá rẹ̀ nínú òtìjà. ọlọ́run máa tóbi lọ́ba o ọba ìyanu a sì yí òwú àbí ẹ̀rí ọmọkùnrin arọ yìí ni bí ó ṣe ní ẹwà tó ó ní bóun ṣe dára tó ẹsẹ̀ ló kù kan òun ò ní ẹsẹ̀ ó ń tọrọ jẹun ni ẹ wá wo bí ọlọ́run bá ṣe dá èmi ẹ wo ara tí mò ń fi ẹsẹ̀ dà èmi ní ẹsẹ̀ mo fi ń gbá bọ́ọ̀lù mo sì ń rí ṣe ọlọ́run máa tóbi lọ́ba o. ọkùnrin yìí má jọ èèyàn mímọ́ ó ẹni tí mo ti pàdé rí tàbí ẹni tí mo ti rí rí àbí kan nínú àwọn eléré orí ìtàgé ni irọ́ àbò olóṣèlú ni ọmọ kékeré tiẹ̀ lélẹ̀ wọn lè gbà láyè bí òṣèlú níbo ni mo wá tí mọ́ o abẹ́rẹ́ ó olówó lọ́wọ́ ó ṣọmọdé àtàtà bí a bá wà lọ tí a bá wà bọ̀ ẹgbẹ́ lèmi àti àjọ jẹ́ bí ò bá jù mí lọ díẹ̀ èmi á jù lọ èmi náà á kúrò ní orí títì kí n yé tiẹ̀ máa tọrọ owó jẹun káàkiri máa wá wọ̀rọ̀ kan máa fi ṣàdá máa wá iṣẹ́ ọwọ́ kan ṣe kí n fi tún ìgbésí ayé mi ṣe mo wà lè ti torí àìlẹ́sẹ̀ kí n máa tọrọ jẹ lọ́wọ́ aráàlú tí ò tí ì ẹni títí ẹ̀gùn ò tiẹ̀ tí ì tó gbọ́ àrọ̀ ni ẹlẹ́sẹ̀ kan látòní lọ lọ kí ìwọ náà di èèyàn lábẹ́ ọkùnrin tó dúró yìí kí o máa fúnyàn kí wọ́n yé máa fún ẹ mọ́. bó ti dára tó ẹsẹ̀ ni ò jẹ́ bó ti. sà. kí ló dé tó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tí mo máa bá a sọ ìkan kì í tà létí tì. ọ̀rọ̀ wo lẹ sọ fún mi tí mi ò gbà sí lẹ́nu. sọ mọ̀ pé mo ti pè ọ́ sí kọ̀rọ̀ mo pè ọ́ sí bàbá gẹ́gẹ́ bí bàbá sọmọ mo ní ọ̀rọ̀ à ń lọ iléèwé mo ní òjì apátì. kọ̀ lọ kọ́sẹ̀ télọ̀ wo iṣẹ́ télọ̀ ní ìsìn ó ti dáa ní ìsìn wọ́n tiẹ̀ ti buyọ̀ sí fashion designer wọ́n ń pè wọ́n wọn ò ní mọ̀ pé ń télọ̀ wo á tiẹ̀ lè bọ́ lọ́wọ́ àwọn wá owó iléèwé kí n gbogbo táàmù táàmù yìí. bàbá mi ìyànjú lọ̀rọ̀ lẹ̀ gbà ẹ bá mi gbìyànjú kí n ka díẹ̀ sí i kí èmi náà lè jẹ nǹkan kan láyé ẹ ṣàmú orúkọ tẹ́gbọ́n mi wà ẹ̀gbọ́n mi wà lè máa tọrọ jẹ lẹ́gbẹ̀ẹ́ títì kí èmi náà wá ya ẹ jẹ́ nǹkan díẹ̀ sí i ìyá àbíkẹ́. ẹ káàbọ̀ náà nù. káàbọ̀ bó o ní ẹja ń bá kàn. Ah. ẹ wo kinní ọ̀hún bàbá àbíkẹ́. bó o ní. sẹ́yìn náà mọ àwọn èèyàn wa bẹ́ẹ̀ bá fẹ́ yáwó lọ́wọ́ wọn láti fi ṣe nǹkan rí bí irú owó iléèwé tá a fẹ́ san báyìí n ò ní yá ọ. ṣé pé o ò rí nǹkan kan mú bọ̀. Gbogbo bí mo rìn dé, n ò rẹ́ni yá mi ní nǹkan kan. Àbúrò rẹ tó ní ọjà ọjà lánàá tó ní kọ́ wá ń kọ́? mo kúkú dé bẹ̀. Mo bójú mi méjèèjì báyìí mo fi rọ́jà. Nígbà tí ò tà bó ni ó ṣe kó lè lọ. Mo sá mọ̀ pé ńjọ́ kan, ilẹ̀kùn àánú Ọlọ́run ó ṣí fún wa nínú ilé. Àmín o, àmín ká sì rí ẹnìkan ṣe oore òjijì fún wa báyìí. kádàrá tèmi bínú ọ̀bá tán láṣọ ìgbẹ́ tán lè kánná á ti wáyé páàrí láàrin. ìgbà mélòó lẹ fẹ́ fi rà mí. tó o bá dé tán sìn. ọ̀rẹ́ mi mọ́nù mi mọ́ mọ́ jẹ́ nígbà wo lọ́jọ́ wo. ṣó eleven thousand àbí kí n máa lọ. lílọ bó o kí n la sọ kí n lè tún wí padà o èmi wà kàn gbéra mi kọ́ lọ́n lọ́rùn ni mò ń bọ́ lọ́n sọ̀rọ̀ ni. ẹ bá jẹ́ kí n lọ tán kẹ́ tó máa ṣe gbogbo eléyìí anytime any day elétí gbárò yìí lọ́lọ́run. mo mọ̀ pé yóò sì gbọ́ tèmi ẹ wo gbogbo tí mo kó ta tí mo fẹ́ tà yìí kì í ṣe pé mo fẹ́ fi jẹun kì í ṣe pé bóyá ebi ikú ní ń pa wá àmọ́ ẹ̀yin náà mọ ọmọ mi arun lẹ́nìkan tó yọjú pé òun lè bá wa tọ́jú ẹ̀. ten thousand rẹ ten thousand rẹ. ebi eleven thousand lẹ́lẹ́sàn lẹ́ẹ̀kan one thousand yòókù nǹkan. ṣé ẹ gbà ẹ kówó náà wọ́n tẹ́ ẹ bá gbà. ǹpẹ́ ọgbà ǹpẹ́ ọgbà kúrò ní wàǹbọ àkó. màá lọ gbé mọ́tò wá ń sìn máa gbé mọ́tò máa bá kó gbogbo ẹ̀. ẹkùn tẹ bá ń bọ ẹ bá ń wá one thousand ní kùsì. tí o bá gbẹ ẹ bá mi kó gbogbo ten thousand kó máa lọ. mo fi ṣàwàdà ni. Hmm. olùwà ta ni wọn ò rò tèmi fún. ìyá àbíkẹ́ àbíkẹ́ ló rò ta tún lè mú tàbá àfi bàbá kó àga tànúkù o. Hmm. wo mo ti máa ń sọ fún ẹ ọ̀rọ̀ orí ayé yìí ò rí bó ṣe máa ń ro yẹn sórí kádàrá yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ni hmm. mo ti máa ń sọ. wo ọ̀rẹ́ mi. ká láwọn òbí tèmi náà ní owó lọ́wọ́ ni ìbá ti sanwó iléèwé mi. ká lọ́nà wà fẹ́mi náà láti ràn ẹ́ lọ́wọ́ ni ṣé bẹ́mi náà bá ti gbìyànjú. ó ṣé ọ̀rẹ́ mi. ó ṣé. ṣọ́rẹ́ mi gan tó ń wò yìí ẹ̀gbọ́n mi tó wà ní Austria ló send owó sí mi mo dẹ̀ ti fi sanwó school. lucky you. àìlera ẹ̀gbọ́n mi náà ló fa gbogbo àìrínú àìrílò yìí. ẹ káàbọ̀ bàbá. Ah, dádì àbíká wà yó. ṣé àwọn da. òjò pé gùn òde ọ̀dà ah. wo ìjọ jẹ́ mọ̀ pé àwọn alágbèédá tá a ti ń pàdé láti ọjọ́ ẹ̀ ní ọjà rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ ó ti yá. tó àìpá àti ráwọn olóòótọ́ ni òun ó ti máa fẹsẹ̀ rẹ̀ rìn sọ wá rí gbogbo ìhun tiẹ̀ sì dá èyí tá a bọ́ sí lọ́wọ́ lánàá yìí àárọ̀ ìlà ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé ògbójú òpùrọ̀ pátápátá ayé àtọ̀run ni. nígbà délé rẹ̀ láàárọ̀ yìí níbi tó mú a bá níbẹ̀ kì í gbé hundred thousand mo ti gbà ń àti pé iná ò tí ì tán lásán nu ẹ̀jẹ̀ ìtàn lè kaná ṣùgbọ́n mọ̀ pé ààbọ̀ mi ti bẹ̀ lẹ̀ pẹ̀lú ọmọ dáadáa ó kárí màmá ẹ̀ ń kọ́. ọ̀ ìdè sà. supporters who once sang his name now boo his every touch. Gibbs, no one needs to settle More comfortably than him today. Diaby given to Essien, taken back and then cleared by Alex. Gibbs over the top for Van Persie, who is offside. One thing they certainly need to do is to make... Fabregas with the corner. Too much on it, either for Van Persie or for Song the situation uh, in terms of Champions League qualification is very Mikel is sitting for Chelsea, evidently from the start, and Essien, as he has been in recent weeks, finally lead to the forward, subsequently turned round, Didier Drogba was a, uh, a goal scorer that day as well. Uh, ah! Oh, oh, key oh, uh, oh, Olúwa Ọlọ́run èmi ló ṣe àdúró rẹ̀ báyìí fún ẹ́ máa wo ọmọ tọ́lọ̀ ń fi jì kí ni bó ṣe ń dára lórí pápá wọ́ ọ̀rẹ́ sórí góòlù tí ọmọ mi kọ́kọ́ score the first time yẹn ó yẹ ká celebrate yẹ. ẹ ẹ èyí wà lẹ́yìn ò sí nǹkan ẹ ó yá ó yẹ ká wẹ̀. ó yẹ ká wẹ̀ ẹ́ ń bọ̀. was excellent uh, impeccable in the second leg too. Mm-hmm abẹ́ ìwà rí ìyá Adémọ́lá èmi ìyá Adémọ́lá ní fi ọmọ yẹn gàn sí ah, ah. àwa tá a mọ̀ wá bí mo tó mọ bọ́ọ̀lù gbá àmọ̀ wá lọ́dún báyìí ṣebí ọmọ rẹ̀ ń rẹ́sẹ̀ gba bọ́ọ̀lù ló ṣe ń kówó wálé tó ṣe fi ń sakọ́sẹ̀ nígbà tí ò bá wá rẹ́sẹ̀ gbà mọ́ kò tán yọkọlú yọkọlú kò wá tọ́ bí. Ah, ọ̀rẹ́ èwo tún ni yọkọlú yọkọlú àwọn alátakò adémọlá ni wọn gba pẹnariti kó tún wọlé. kò lè wọlé kò jẹ́ wọlé igbódò bàbá lọ wọ́n rẹ̀ tún sẹ́ni. àbíkẹ́. sọ. ọ̀ ń sá àṣọmọdé mọ́ ó sá ti kúrò lọ́mọ kékeré àgbékọ́rùn lọ sínú oko ìwọ náà sì mọ nǹkan tó ń lọ káàkiri ní gbogbo ìta ní ìsìn gbogbo àwọn ẹgbẹ́ rẹ tẹ́jọ jẹ́ akẹgbẹ́ wọ́n mọ bí wọ́n ṣe ń sọ ọ̀rọ̀ ara wọn tí wọ́n ń dọ́gbọ́n sí ọ̀rọ̀ ara wọn wo ìwọ̀nba ni ọmọbìnrin kàwé mọ kó bàa lè rójú tọ́jú àwọn ọmọ tó bá bí oh. <laughs> wòmí àbíkẹ́ ṣé mo kàwé ṣé àwa kàwé báwo gbogbo akẹgbẹ́ mi pátápátá ohun tí mo ti ṣe àwọn akẹgbẹ́ mi tí wọ́n kàwé tí wọ́n kà mí títí wọn ò ṣe dájí tí mo ti gbèsè. ẹ lè fàsìkò tí ń wí àsìkò táwa wà yìí lójúmọ́ tó mọ̀ ẹ́ èèyàn gbọ́dọ̀ má kàwé dáadáa ó yẹ kéèyàn kàwé dáadáa kéèyàn má bàa ṣerú fún ẹgbẹ́. wo èmi ò faramọ́ tó sọ yìí o èmi ò gbà o wo níbi pé kéèyàn jáde mo jáde jáde káàkiri ojú mi là sí gbogbo ẹ̀ níbi káyọ̀ sì mọ̀yàn mo mọ̀yàn débi téèyàn mọ̀yàn dé wo àwọn èèyàn kan wà tó ṣe pé ìwé iná làwọn náà ń sọ wọ́n fẹ́ kàwé wọ́n kàwé kàwé kàwé wọ́n ní páálí wọ́n ní páálí tó jọjú lọ́wọ́ síbẹ̀ kò wúlò fún wọn. Ah, ọlọ́run máa jù. wo tó o bá fẹ́ láti rí ọ̀rọ̀ yìí lọ sí ìsọ̀ àwọn ọlọ́kadà tàbí kọ́ kúrò níbẹ̀ kọ́ ọ lọ sí ibùdó ọkọ̀ níbi táwọn ọlọ́kọ̀ wà wọ́n rí i pé orí ló ní sí. ẹ̀dá làyàn mọ́ ẹ̀dá òun làyàn mọ́. ìyá ń jẹ ọ mo dá sí ọ. ẹ̀dá káyọ̀ lọ lérè pa ìmọ̀ ẹ̀ má bínú. orí ló ní sí àwọn ẹ̀dá mi wà tó ṣe pé wo omi ló yẹ kí wọ́n máa pọn ta tí wọ́n lówó lọ́wọ́ tí wọ́n fi rí ṣe àwọn àti akàwé akàwé akàwé ṣé bí gbogbo èèyàn bá wá kàwé tí gbogbo ayé kàwé tán ta ló fẹ́ joyè káfíńtà àfẹ́yíyọ̀ sóbì tiwa yìí. kò sí kò sí yẹn kankan. wo àbíkẹ́ àbíkẹ́ róore o róore o. bẹ́yàn tí a máa fi ṣiṣẹ́ tàbí kò ní fi ṣiṣẹ́ kó tẹ̀sí níwèé ẹ̀rí lọ́wọ́ náà ẹ̀wù àìbámu ọjọ́ iwájú torí ẹ̀ ni mo ṣe wá bá yín kẹ́ bá mi bẹ̀ wọ́n kó bá mi gbìyànjú díẹ̀ sí ẹ jù. sórí apá létí rẹ wà apá. apá báyìí òun létí rẹ wà. apá ni. wo jẹ́ n sọ kinní kan fún ọ lórí ipa ẹ̀gbọ́n mi sọ́rí tó o bá wá pa tó o bá pa tán kọ owó tó o bá rí ń bẹ̀ kọ wá kó owó yìí kọ lọ rè fi kàwé tẹ́nìkan ò tó fẹ́ tàn kọ́ wa lọ́ọ́ rí fìkà. abíọ́ ah! nílé ojú wọn ò sì fi ríran. Ah! wo ẹ má pa ẹ̀gbọ́n mi o ẹ má pa ẹ̀gbọ́n mi o ẹ má fi abatẹ́sẹ̀ pa ẹ̀gbọ́n mi o. ṣé bí etí rẹ bá di ṣé ojú rẹ fọ́ pẹ̀lú adúrú owó tí ẹ̀gbọ́n mi tí owó tá a ná lórí ẹsẹ̀ ẹ̀gbọ́n rẹ àrọ̀ lórí ọ̀rọ̀ yìí ẹ̀gbọ́n mi talẹ̀ ó ta gbogbo dúkìá nínú rẹ̀ náà ẹ̀ ń jẹ ẹ̀ ń mu ìwọ yìí náà ń gbẹ́nu oúnjẹ ẹ̀ ń gbẹ́nu oúnjẹ gbogbo ẹ̀ wọ́ ẹ má pa ẹ̀gbọ́n tèmi o gbogbo ọmọ tó bá fẹ́ tó bá fẹ́ kí ọmọ gbọ́rọ̀ sí lẹ́nu tó bá fẹ́ kọ́ ọmọ fi lọ́kàn balẹ̀ ẹ fi ẹ̀gbọ́n mi lọ́kàn balẹ̀ o bí bẹ́ẹ̀ kọ́ ọmọ ò ní fi lọ́kàn balẹ̀ o. àwọn ah, kun ẹ má ṣépè fún mi o. n ò ṣépè o àṣàyàn ọ̀rọ̀ ni o. àṣàyàn ọ̀rọ̀ ni o. gbogbo gbogbo ìbá ti bọ̀ sọ̀rọ̀ látẹ̀kọ̀ wọ́n lè pé wọ́n lè sọ mí ní àmọ̀lẹ́nu mi ò dé sọ̀rọ̀ sórí gbogbo ilé ìtàn sọ tán gùn lọ́hùn kò yẹ kán sọ̀rọ̀ níbẹ̀ ọ̀rọ̀ kékeré báyìí làwọn sọ fún ọmọlúwàbí àmọ́ràn tèmi fún mi pé. sórí bó ṣe wà kí sẹ́ni ké dandan kéèyàn kàwé ìwé bò ó dandan kọ́ ni kéèyàn kan sórí àwa tá a tó ń gbóhùn wájú rẹ̀ gan ìwé mélòó mo kà mo kà pamari four agídí mi kà débẹ̀ kí n jáde pamari six bó ṣe wò mí ọlọ́run àmọ́ ṣé nítorí pé n ò gbé èbò wọ́n wá sọ wípé ṣé n ìmọ̀ jẹun nísìn dáfó mẹ́ta mo ní dáfó mẹ́ta tán bá pe dìó náà èmi gan yọjú lóòótọ́ ni èèyàn tó ṣiṣẹ́ ní báǹkì kò rí owó tèmi kìíní rí òdodo ọ̀rọ̀ mo sọ fún ọ wò ó jẹ́ nsọ kìíní kan fún ọ èmi ò bọ ọba yẹn sọ̀rọ̀ kankan rà bọ̀ wáyé kan bóyá bíi gáràjì lọ́dọ̀ àwọn ọmọ onídàáfó kò kàn rà gbé káńtà kan èmi ní kankan tà fún ọ ò ní ìdí kọ́ ṣẹ̀ṣẹ̀ máa wówó kiri wọn kàn kanta táyọ ìjọ tó gọba àti sílẹ sàtọ fún wọn kàn kanta fún ọ̀rọ̀ àgbẹ paragasi bí ìgbà tó gbin igi owó ni èmi ti mọ sọ fún ọ ni sórí kẹkẹ wẹrẹwẹrẹ lọmọdé bímọ kò yé ọ ni sórí àwọn tí wọn ń ṣe gbogbo ítírì tẹyìn máa wò ó tí wọn sọ di ńlá bàbàrà lónìí ibì kan náà ti bẹ̀rẹ̀ wọn ti ta bọ́ọ̀sì rí wọn ti dé pọfupọfu pọfupọfu wọn ti dín rí àmọ́ tó bá wá rí lónìí náà àwọn náà ti di kọ́pínì ńlá gbogbo yín ẹ máa lọ ra oúnjẹ two thousand three thousand ẹ lọ ra mẹ́ẹ̀. ẹni kí n máa lọ ta àpàràgà ah igi owó igi owó ó pọ ó pọpúlà ó jẹ so tó bá tó wá ṣe dáadáa tó lọ yàyà tó fọ yàyà kún ó tún wá lórúkọ àgbòjè tí ọ̀pẹ yìí tó ń rè nìyí sí inú. wo ọkùn tó kí kò lè yọ nǹkan kan wá jẹ́ bẹ́ẹ̀ wá èlò kan ah, ó sọ̀rọ̀ mi ò ta ó ọ̀gá ti sọ lẹ́ẹ̀kan wọn lò létí lápá wọn lò létí lápá ó lè gbọ́. ẹ jọ ọmọ yìí ń ṣe ó ti lọ́kọ. kò í lọ́kọ. ọ̀nkú èmi wò pé tí ṣe mọ̀ ìgbà tí n fi ń ronú ìròkurò tó ń rò pé wọ́n kàwé wọ́n kàwé wọ́n kàwé wọ́n kàwé tó bá jẹ́ pé ó ti lọ́kọ ni kò ní ní rúurú ní báwọn ẹ jẹ́ kí mi kúkú fẹ́ kí n fi ṣaya. ọlọ́run ó kọ̀ ọlọ́run ní fún ọ sí ìwọ ẹ ń wo gbogbo ọ̀rọ̀ tó ń sọ èmi ti bá fún lábàásì ni àṣẹ àṣọrọ mi lọ ń sọ gbogbo bọ́ọ̀ tí ń ṣe gbogbo ẹ̀ mò ń gbọ́ nígbà tó tún lérí kanlẹ̀ ó tún sọ pé ìwọ ọ̀rá dánfó ọ̀rá dánfó mẹ́ta ìwọ gbọ́dọ̀ ti rà á sí. ṣé bí ìgbà tí ẹ bá mi sọ̀rọ̀ ní pé ní ìjẹta síjẹrin ẹ ní iṣẹ́ tẹ̀sẹ̀ ìgbà tí ẹ̀ ń kó wa lọ wípé kò sí ni àárò owó gọbọ ẹ̀ mẹ́ mo sì rò pé owó gọbọ yóò tó ra bí dáfó mẹ́ta mo fi fẹnu yàrá sáwọ. olè ra kẹ̀kẹ́. lásán kẹ̀kẹ́ lẹ́mu báyìí tó ti jága. ọ̀gá ẹ fẹ́ báyé mi jẹ́ nù. ayé ẹ tó ti bàjẹ́ pẹ́tọ́ ọmọ. nígbà tẹ ti sọ pé yóò yọ kínní ẹ rí i pé ordinary ni mo máa ń wá síbi tẹ́lẹ̀ àmúgbà tẹ ti ní iṣẹ́ yìí yóò yọ owó gọbọ mo ti kó gbawó lọ́wọ́ alájọ lánàá tẹ́ bá ṣàkíyèsí mi mo ti lọ ra eléyìí. gbèsè rẹ̀ ni ó pa ọ́ gbèsè rẹ̀ ní òlè ọkọ ni mo ti mọ̀ pé bí n ti ń wọ yìí ọ́ ṣe jìbìtì gbẹ̀yìn níbi ti ń wọ yìí torí ẹnu rẹ̀ ti ń dùn ti ń dùn sìnsìn bí ẹnu ṣúgà yìí ọ́ lu jìbìtì láàsì you are jìbìtì láàsì. Ah, eh, bàbá ẹ ti jára wo tẹ́ bá jẹ̀jẹ̀ pé mo ń bíi náà ẹ tiẹ̀ wà lẹ́yìn mi ni ṣé bá ṣe jára wọ̀ mi nu. Ah, ìràwọ̀ nìkan lọ rí wọ́n dẹ́ òṣùpá ẹ̀dánù. Ah, ẹ wo ọdún ìtọ́lọ́ọ̀ ẹ jọ ẹ lè ṣe gbogbo nǹkan àyè má já òṣùpá àwọn ní mínísì mi àyè má já òṣùpá ẹ jọ nítorí tọ́lá. ìwọ máa dá kutukutu máa dá kutukutu. ẹ jọ nítorí tọ́lá tẹ̀lé já gbogbo anything ẹ má já òṣùpá. àwọn tó wà nùgbó tó ń dún mọ̀ òru mọ̀ òru tó bá fẹ́ pani kó kúkú pani tí ò bá dẹ̀ ní pani kó dákẹ́ ariwo ní pípa àti gbálẹ̀ àti gbàtà lórí àìsàn dádì kàkà kéwé àgbọn àìsàn dádì dẹ̀ ṣé ló ń fojoojúmọ́ ayé lè sí ṣé kí n má tàn ẹ́ kí ṣe ojoojúmọ́ ayé ìṣẹ́jú ìṣẹ́jú in fact mi mọ tí mo tún lè ṣe mọ ó sùn ah, ọ̀rọ̀ àìsàn dádì yìí ó jọ mí lójú gidi gan-an ni ṣùgbọ́n tọ́rọ̀ bá ti ń rí báyìí tí kò gbọ́ ọ̀tún ó yẹ kó lè gba òsì pẹ̀lú ọgbọ́n ọmọdé ti tèmi àti nǹkan táwọn èèyàn máa ń sọ èmi ò bá ní kí ẹ fọwọ́ lé tọ́ o torí ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún mi pé odidi ọ̀jọ̀gbọ́n akọ́ṣẹ́mọṣẹ́ tó gboyè nínú iṣẹ́ ìṣègùn òyìnbó tí kò wá rí nǹkan kan ṣe sọ́rọ̀ àìsàn yìí kí wàá ní àǹfààní ìmọ́lẹ̀ tó ń tàn fún aráyé tí kò ríran rí ìdí ara tiẹ̀ wò ó àkíyèsí dára o ìfúrádìí ṣe pàtàkì gan-an ni kájà má lọ jìn o. ṣebí tí ẹ̀dá bá ń hùwà ẹ̀ ni ṣebí yẹ kó máa rántí ẹ̀san ọ̀la nígbà tí wàhálà àìsàn dádì pọ̀ dádì bá mi sọ àwọn ọ̀rọ̀ kan ìka o má wu ìwà ìka ẹ̀yọ̀kan péré báyìí sí ẹ̀dá ẹgbẹ́ rẹ ìgbàkúgbà tí o bá fẹ́ hùwà kó má rántí ọjọ́ ọ̀la rẹ ọjọ́ ọ̀la rẹ ló ṣe kókó òní kí o kọ́kọ́ máa rò kó tó ṣe ohunkóhun má jẹ́ kí owó kó jẹ́ kó ṣe ọlọ́run ẹlẹ́dàá rẹ̀ àtìkọ́. dadi gbogbo ẹ ló ti yé mi sẹ́rí n need for now ni pé kẹ́ rest ṣe é ti gbọ́ yeah that's my daddy. Thank you so very much. Eh. ṣé ìwọ náà dẹ̀ mọ̀ pé ìrírí àwọn àgbà ló máa ń ṣe atọ́kùn ìkìlọ̀ wọn gbàtẹ́mi náà gbọ́rọ̀ yẹn ara mi kò tì í ṣùgbọ́n kí ni mo fẹ́ ṣe ṣé mo fẹ́ kọ̀ wọ́n lẹ́ni ah, ẹ̀rù kan ló ń bà mí kí ọlọ́run ọba láàánú kó má bẹ ẹ̀ṣẹ̀ àwọn òbí wa wò lára wa wọn. àmì o àmì hmm, síbẹ̀síbẹ̀ náà àdúrà ló yẹ ká máa kún fún o kí Ọlọ́run lè fún wọn lálàáfíà kó dẹ̀ lè forí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n. it's okay ó ti tó ṣùgbọ́n. ènìyàn ènìyàn ní sọgbádọ̀gùn adarí ń lòdòrò inú ìbàṣe ṣí bí gbá àbámọ̀ nífẹ̀ẹ́ ràn ẹni dénú. ṣé ẹ rí níbi títọ̀rẹ́ mi tí mò ń sọ̀rọ̀ yìí níbi títí ẹ̀ dé tó bá jẹ́ wípé èèyàn ò bá bímọ rárá láyé ni ó lè fi ìrònú ti ìròyìn tọmọ tiẹ̀ yìí ó lè fi pààyàn ṣe é wá rí o ẹ̀mí èèyàn ò ní tọwọ́ tèmi bọ́ àmín àmín ṣùgbọ́n ṣe é rí ẹsẹ̀ ọmọ rẹ̀ méjèèjì tó fi ń gbá bọ́ọ̀lù tó fi fi ń yan gan sí mi ó ní mo fẹ́ kẹ́ ẹ bá mi gbà kó mọ̀ wúlò fún mọ́ rárá rárá rárá. Ah, ah. màmá wa ẹ sọ kálímọ̀ kan lẹ́ẹ̀kan ẹ sọ pé ẹ̀mí èèyàn ò ní tọwọ́ yín bọ́ láéláé. láéláé. kìí ṣe gbogbo èèyàn tó bá mú àdá àbíbọn tó bá fi pààyàn kìí ṣe kó nìkan la pààyàn ẹni tó bá gbóúnjẹ lẹ́nu ẹni òun gangan lọ̀gá pààyàn. màmá wa ẹ lọ tún àníyàn yín ṣe torí ẹ ti ṣẹ̀ sọ́lọ́run àwọn àfáàwọ̀ àgbàǹlù lọ ni wọ́n da níwákà wípé kò tá níyàn ṣe o kò tá níyàn ṣe ẹni ládùúrà òun ò gbà kò tá níyàn ṣe bẹ́ẹ̀ ni alukur'ani ìwé mímọ́ òun náà dẹ̀ fi yé wa bada usubilahi mina shaitani rajim bisimilahi rahman rahim ó ní alẹ́jẹ̀nsá olè ìsánú ilẹ̀ alẹ́ ìsánú ó ní ẹni tó bá ṣe dáadáa láyé á dáadáa ẹni ọba sì ṣàìdá. ẹjọ àfa. ó ti tó ẹ fẹ́ wí lẹ̀ kí ló dé kí lẹ̀ ń wí yìí à ń wúrú ẹ̀ ń wóru ṣé irú làá fi wẹ̀ mọ́ ni àbórú làá fi ṣebẹ̀ ẹ wò ó ẹ wá n tí mo bẹ̀ yín ni kẹ́ ẹ bá mi ṣe tẹ́ ẹ bá wá ti mọ̀ pé ẹ lè bá mi ṣe ẹ tètè rọra sọ fún mi kí n gbabi tí wọ́n ti bá mi ṣe lọ. tó bá wá ṣe yí pé ojú ọ̀nà bẹ̀yìn náà lẹ gbẹ́sẹ̀ lé tẹ̀ ń tọ̀ a jẹ́ pé ẹ rìn síwájú torí pé àwọn ìfi àlùkọ́rá yẹn purọ́ àyè sì fi ṣèké. màmá wa ẹ tà níyẹn ṣe o. ènìyàn ní sọgbádọ̀gùn adarí irun lòdòrò inú ìbàṣe ṣí bí gbá àbámọ̀ nífẹ̀ẹ́ ràn ẹni dénú inú ìbàṣe ṣí bí gbá àbámẹ́ni fẹ́ràn ẹni abiyamọ kan rèé o. ayẹ ẹ wò mí o àbúrò mi o ẹ wò mí o ah, ẹ wò bó ṣe ń. sọ fún ẹ pé kò ní. baby scatter body go dẹ̀ show me show me your body now. sexy sexy buna ina. máa sọ fún ẹ pé kò ní. bóyá ṣe gẹ́gẹ́gẹ́ má lọ faraya ọ̀yà shake your body for me. má lọ faraya ṣáde ṣe jẹ́jẹ́ ọ̀yà scatter body dance for me. hey, what about oh, girl? Now you be the lucky, oh. Baby, my love from Raya. I want boys to Jones, you. Baby, come and shine, love. Money will fit, hey, baby. Baby, my love, my rasa. Money, I. When you show this, that's about the code. Show me, show me your body now. Sexy, sexy, but not me now. Myself, who I could Baby, scatter body sọ fún ẹ pé kò ní sẹ́ bóyá ṣì gẹ́gẹ́ má lọ fara wàhálà wà o ṣùgbọ́n pé Bọ́lá kú. níbo báwo ni kí ló pa kí ló pa Bọ́lá. nùwà àti Damakos ni ọlọ́jọ́ ní accident ó lè ní immediately tí accident yẹn ṣẹlẹ̀ báyìí lórí wa kú. ó dàgbọ́ wọn ní Damakos ẹsẹ̀ ti kán báyìí. nígbà wo ni lè ṣẹlẹ̀. àná ni àná ni. torí àmúṣe ní kí n pè é ká lè jọ make arrangement bá ṣe máa lọ rí àwọn parent ẹ àbí kí nìkan tí wọ́n fi. mo ń bọ̀ wá bẹ́ẹ̀ sìn ẹ mo ń bọ̀. ok mama expect ẹ má pẹ́ jù. ikú ò ṣe yí dáa. ẹ pẹ̀lẹ́ o. èdè máa wẹ́n tó sọ pé kú yìí o èmi àti ẹ̀ á ṣe jọ wà láàárọ̀ àná. bọ́rọ̀ kò ṣe jẹ́ nìyẹn àkúgbọ́tọ́ lọ́hùn ẹ máa tẹ̀kẹ̀ easy ni mi ò gbàgbọ́ mi ò believe. Ah! àwọn lè parọ́ kúmọ́ tó ti kú àwọn parọ́ kúmọ́ yàn. ẹ jọ nítorí ọlọ́run ṣẹ́rí mi ò nílé continue mọ́ sí i mi ò máyì láti waste owó section yìí ṣe ti gbọ́ ẹ máa padà wá ṣe ti gbọ́ mo ní láti lọ confirm mi kò bọ́lá ṣe ti gbọ́ ẹ jọ all right. ọmọ ìtọ́kù ooo agíyanlùkù ẹ̀ gíyan yíyé ó dànẹ́ ọmọ ìjọlọ o. wọ́n ní wọn ò tètè rẹ́ni ràn wọ́n lọ́wọ́ òun ló kó bá bọ́lá kódà wọ́n ní damakos gan faint bí àfìgbà tó gbé dé hospital ló tó lajú. mo ṣe o so nǹkan tá a bá máa ṣe ló kù báyìí o nítorí ẹ̀ náà mo ṣe sáré wá láti studio so studio ló gbà débi. studio ni kọ́lẹ̀ ti bá mi ẹ ṣé ká máa lọ síbẹ̀. ó kì í jẹ́ kí n change mi. ọ̀rẹ́ mi ṣé ìmúra mi yìí ṣé kò pọ̀ jù báyìí. no kò pọ̀ jù nǹkan tó kàn máa ṣe é sì ní pé wàá yọ chain wàá dé clean àwọn oníkọ̀ọ́pẹ́ yìí. gíyàn lùkù ẹ̀ gíyàn iye ó dọ̀nẹ́ ọmọ ìtọ́lọ o. apọ̀kan ayé pọ̀kan ọ̀rọ̀ ọmọ ìtọ́kù o. ẹ káàsán ma. ìpínlẹ̀ ẹ káàsán. ẹ káàsán kú. ẹ káàsán. ẹ jọ máa. akọ̀ròyìn ni láti ilé ìwé ìròyìn òtítọ́ lójú ẹ jọ mo fẹ́ fi ọ̀rọ̀ wá arákùnrin wa lẹ́nu wò nípa ìjàmbá ọkọ̀ tí ó ṣẹlẹ̀. ẹ jọ young man as you can see ẹ rí i pé condition tán wà ní kò lè dáhùn kankan ẹ jọ kò sáyè ìfọ̀rọ̀wánilẹ́nuwò kankan lọ́wọ́ ta. ẹ jẹ́ kí n dá wọn are you sure about this? perfectly sure um, mo fẹ́ kí àwọn èèyàn kọ́gbọ́n láti ara mi mọ́ mi. two minutes péré lẹ́ni ìjẹ́bọ̀. mi ò ní gbà yín lásìkò rárá ẹ jọ ǹjẹ́ ẹ lè sọ orúkọ yín fún mi ní kíkún. Um, orúkọ mi ni adémọlá adélùgbà. adémọlá adélùgbà. popularly known as damakos. damakos ẹ ṣeun ẹ jọ ṣé ẹ lè sọ ohun tí ó fa ìjàmbá ọkọ̀ yìí fún mi. ayọ̀ ni. ayọ̀ ayọ̀ mọ́gàjì um, Ayọ̀pọ̀rọ̀ yes òun ló pa mí. Ayọ̀pọ̀rọ̀ um, ẹ ṣeun ẹ jọ ǹjẹ́ lè ṣe àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ a gbọ́ wípé. ẹ jọ àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ wò lẹ tún fẹ́ àlàyé náà ẹ sọ fún mi èèyàn sọ fún yín ti dáhùn nǹkan tó fa accident ẹ tún sọ pé kó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ jọ ṣáà rí i pé kò sí tà ẹ jẹ́ kí ọmọ sùn fún mi torí Ọlọ́run ó ti tó gẹ́ ah kí ló dé ẹ má bínú màá mi ò ní gbà yín lásìkò rárá ẹ jọ a gbọ́ wípé nígbà tí ìjàmbá ọkọ̀ yẹn ṣẹlẹ̀ wípé ọmọbìnrin kan wà pẹ̀lú nínú ọkọ̀ náà ó sì ti kú. oh that is it now ẹ̀ ń tọ́ mi níjà má yẹ ń tọ́ mi níjà ó ti tó ó yẹ wá máa ẹ jọ máa ẹ ẹ a wípé. àníkẹ́ máa lọ please ẹ wá máa lọ. ẹ àníkẹ́ wá máa ẹ jọ máa nígbà tí ẹ máa lọ ṣé mo lè padà wá ní ọjọ́ mi. ẹ máa lọ ẹ ṣe ṣe máa lọ náà ẹ ṣe gan ẹ ṣe thanks for coming ẹ. Eh? they are all the same wo tó bá gbà wọ́n láyè bá wọn ò ní jẹ́ kó rest. bó ti dára tó ẹsẹ̀ ni ò jẹ́ bó ti. ọ̀rọ̀kọ̀rọ̀ wo nìyẹn igi ṣe support kí ni ní agbára ọlọ́run lágbára ọlọ́run lágbára ẹlẹ́dàá mi tí mo gbèrò yìí kò sí nǹkan kan tó máa ṣe ẹsẹ̀ ó yìí máa fi ẹsẹ̀ yìí ó yìí máa fi gbá bọ́ọ̀lù nílẹ̀ tàwa ẹni àwọn doctors má dá wọn lóhùn bẹ́ẹ̀ ni pé kéèyàn lọ ọdún kan lọ hospital lọ́wọ́ wọn ṣe máa ń rí kò ní rí bẹ́ẹ̀ lágbára ọlọ́run. Ah. àrùn mi irú ṣe ṣe bó bá drive fún ra ẹ man after all wọn náà lè rìn náà ó nẹ́sẹ̀ náà. àwòwòwòwò ah, Dèmọ́lá ìyàtọ̀ tó pọ̀ kan ó wà láàrin ẹni tó ti kú àtẹni tó ń pọ̀ rọ̀rọ̀ ó mọ nǹkan tí mo mí ẹni tó kàn tó ògbé lásán tá tají àmọ́ ẹsẹ̀ tèmi yìí òkú ni ó ti kú kò látúnṣe kò sí nǹkan kan tó fẹ́ ṣe sílé yìí náà. àkàjẹ ti dé ọmọ màmá rẹ bó ti dára tó ẹsẹ̀ ló kù kan ládùn wà yí ọmọ jẹ́gídé àkàjẹ ti dé ọmọ jẹ́gídé àkàjẹ ti dé ọmọ màmá rẹ bó ti dára tó ẹsẹ̀ ló kù kan ládùn tá a owó mi owó mi olówó ayọ̀ yìí jẹ́ o olówó ayọ̀ yìí jẹ́ o.

lágbára ọlọ́run ẹsẹ̀ yìí máa jiná ó máa jiná tó máa gbá bọ́ọ̀lù nílẹ̀ tàwa yìí. àwọn dókítà òyìnbó wọn lè rí nǹkan ṣe sí ẹsẹ̀ tiẹ̀ àmọ́ ẹsẹ̀ tèmi èmi ti gba kádàrà. mo bá dúpẹ́ tó bá lè rí nǹkan ṣe sí o. lágbára ọlọ́run á rí nǹkan bẹ́ẹ̀ ṣe sí àmọ́ wọ fúnra rẹ̀ náà ò ní nǹkan tó máa ṣe má jókòó tẹ̀tẹ̀ rẹ̀ kò yẹ ẹ̀sìn gbogbo orú ẹsẹ̀ yẹn sì máa tráì láti gbé máa tráì láti gbé díẹ̀ <laughs> kí ni kíni. àwọn doctors náà lọ sọ pé kì í máa stress ara mi. doctor wo tiẹ̀ gbá gbogbo ọ̀rọ̀ wọn ti jàre doctor máa stress ara ẹ̀ wo o mọ bó ṣe máa ń ṣe wọn níbi kó lọ́dún méjì níbi kan lè máa ráyè charge ni. ọgbọ́n bó ṣe máa máa dápò tí wọn náà máa wà o ní jókòó ọmọ bọ́ ìyẹn ọ̀pọ̀ tó tún ṣe sport lóríṣiríṣi táwọn èèyàn rí ẹ̀ ah, èmi ńkọ́ èmi tí mi wà lẹ́sẹ̀ ara kan tí bá léèyàn lójú ẹ̀rù àbá kò sí ah, o mo fún wọn time díẹ̀ ni nfàtí màá tètè rí àtúnṣe sí gan níbi tí màá gbé ẹ lọ odindi ah! adìyẹ náà wọn máa tú ọrùn ẹ ní tó bá tú ọrùn ẹ wọn á mú ẹsẹ̀ kan wọn á fa tọ̀tún sọ́tún wọn á fa tòsí tòsí tó ṣọ́ọ̀tì wọnú tán ló jìn wọnú yẹn wọn á fa jáde látara adìyẹ ẹsẹ̀ máa ṣe gbùm ìtò kọ́ńbẹ̀ wọn á nà ah! ó dọ̀bẹ̀ jẹ́ ká fún wọn ní táìm díẹ̀ but wọn máa táì láti gbé díẹ̀ díẹ̀ díẹ̀. bọ́sì dára tó ẹsẹ̀ ni ò jẹ́ bọ́sì. one two one two one two oh bàjẹ́ bàjẹ́ wúrà àbàdàn yẹ ẹ o tètè cash up twenty yẹn ń sìn àwa lè sọ bí o kàn wá ń bì kan tó kàn sáré fẹ́ níìdì kankan láti láti mú tó yẹ ẹ ń sìn tó fẹ́ sáré lọ tó yẹ wà lọ one two one two one two one two one two one two one two tó yẹ very good sorry, sorry, sorry. Go, go. Go. Yes. Bọ́sì dára tó, ẹsẹ̀ bá kò bù mí. oníbàtà kan sunkún kò pé méjì ó rìnà pàdé kò lẹ́sẹ̀ ó rí àrọ̀ ni ó rawọ́ ẹ̀bẹ̀ sẹ́dùwà ó bàbá dáríjì mi mo máa dúpẹ́. bó ti dára tó.

Kanibola were alive, wàá ti máa ń by now. Oh, ṣe fọ̀rọ̀ ẹni tó ti kú sílẹ̀ kó jẹ́ ká sọ̀rọ̀ àwa tàwa láàyè. Ṣùgbọ́n rẹ̀ wà ní. Ìgbà náà wà ń kọ́, nǹkan tó mọ̀ jẹ ló yọ. Mo tiẹ̀ ní sympathy fún gẹ́rù yìí rárá. Sam. Kí ló dé? Ṣé ìwọ fẹ́ sọ fún mi pé o mo pé boyfriend mi ni Démọ́lá tẹ́lẹ̀? Ẹ mo mọ̀ pé boyfriend ẹ ni. Ó gbọ́kọ́ mọ́ mi lọ́wọ́ ó gba kú mi kú kí Démọ́lá náà máa bá yẹn yí kiri náà wò ó bọ̀ ni mi ò tí ì dé. tẹ́lẹ̀ ni. Oh. lára àwòṣepẹ̀ mo mọ lára òun náà dẹ̀ mọ̀ mi dáadáa ṣe bá jọ máa ń play lawn tennis ní unilag ni mo ti rán ìkànnà àwọn ọ̀rẹ́ sí but mo sure wípé memory card ọ̀rẹ́ yẹn ti full mi ò fi rántí jíṣẹ́ fún ẹ wípé mo sọ pé kò dẹ̀yìn lẹ́yìn ọkọ mi. Oh. ọjọ́ gbẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ni. appreciate bẹ́ẹ̀ bá mi dúró dọ́kọ mi tó fi parí training ẹ̀ ẹ kú àdúró tì ẹ dẹ̀ kú ṣe abẹ́lẹ̀ jàre. <laughs> kí ni kí ló fọwọ́ sáyà fún mi fún náà sọ fún mi ṣé ọmọ yìí pé ó ti níyàwó ni mo ti gbúrú ẹ̀ dáadáa mo dẹ̀ ti múra ẹ̀ sílẹ̀ wọ́n ti sọ fún mi pé bẹ́ẹ̀ máa ń fò káàkiri nìyẹn tó máa ń lọ gbọ́kọ ọlọ́kọ ah! tèmi yàtọ̀ wò ó jẹ́ ìsọ̀nkọ fún ẹ lọ bèrè èèwọ̀ kan la ní ní ìdílé wa o i hate ká máa báyàn pín nǹkan jẹ ó máa ń rí wa lára bákan mi báyàn pín nǹkan jẹ mo máa dá jẹ nǹkan mi ni tó bá dẹ̀ ti di ọ̀rọ̀ ọlọ́kùnrin de ah! àwọn sọ pé kọ́sọ́ má dọ̀rú o lọ bèrè mi dáadáa wà á crazy gan <laughs> A crazy gan-an wo jẹ́ ń sọ fún ẹ dẹ̀yìn lẹ́yìn ọmọkùnrin tó yẹ pé ó ti níyàwó ṣùgbọ́n ẹkùn. <laughs> bọ̀kọ̀bọ̀kọ̀ ó tún lè gbélé fún mi ni my dear I sure welcome. a ṣeun ètùtù máa kíyèsí àgbàlá bí abẹ́rẹ́ là ṣe ká ọjọ́ tó bá tó kọ́ nípa ni. ojúde àjọbí bá ó gbà bẹ̀ lánà a ó gbà bẹ̀ lábọ̀ ẹbí o ṣe fowó ra kíkálukú tún yàrá ẹ̀ ṣe. a ṣeun ètùtù ẹ máa kíyèsí àgbàlá bí abẹ́rẹ́ là ṣe ká ọjọ́ tó bá tó kọ́. dára lọ̀rẹ́ wọ́n bá rí pọ́ ti dára wọ́n máa bínú ara wọn. ó wá kú kí Démọ́lá náà kó wá fi ẹsẹ̀ kan ṣoṣo tó kù yẹn kó fi ṣe lákàlàkà lọ sọ́run lọ Bọ́lá lọ ṣègbéyàwó agbọ́kọ̀lé rí pàǹtẹ̀tẹ̀ at least a tiẹ̀ sinmi ariwo dẹ́mẹ́sọ̀s demekasi dẹ́mẹ́kọ̀sì àárín mú mi alẹ́ rìn láàrin ìgboro. Lára àbúrò ló jẹ́ kí mọ́tò Démọ́lá ní accident wo èmi ò lẹ́ni tètè mo fẹ́ bá anybody sọ ṣáàmọ̀ wípé ọ̀kẹ́rẹ́ ti gun orí ìrókò ojú ọ̀rẹ́ rẹ̀ ti dá. bí abẹ́rẹ́ la ṣe ká ọjọ́ tó bá tọ́ kọ́ nípa ni bó ti dára tó.

mi ò déédéé tọ̀ wá ọlọ́run ló darí mi sí ọ̀nà bíbà yìí ọlọ́run sọ wípé màá bá arọ ẹlẹ́sẹ̀ kan pàdé ah, bàbá àbí arọ ẹlẹ́sẹ̀ kan kọ́ lẹ pé ẹlẹ́sẹ̀ kan bẹ́ẹ̀ ni hmm. olúwa wípé òun ó ṣe ìyanu nínú ayé rẹ olúwa ní àsìkò tó tí ìwọ fi ẹsẹ̀ rẹ méjèèjì rìn àbí bẹ́ẹ̀ kọ́ lẹ́yìn bàbá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ṣé ṣẹ̀rẹ́ yìí tẹ máa ń pera yín ní èèyàn ọlọ́run ẹni mímọ́ àbí kílẹ̀ tí máa ń pe orúkọ ara yín. Hmm. ìsọkúsọ kótókótó okun ẹni gbogbo yín ẹ̀dùn kí ló máa ń ṣe yín náà kí ló máa ń ṣe yín ẹ̀yin fúnra ara yín bẹ́ẹ̀ ṣe dàgbà tó yìí ẹ̀yin fúnra yín mọ̀ pé àtìgbà tí jésù ti kú òní mírèkù ti tán láyé ah wẹ́ tó bá ya yín tó bá ya yín ẹ̀ ṣàánú ọlọ́run ẹ̀ yé máa parọ́ mọ́. arákùnrin kò rí bẹ́ẹ̀ ah, ní sùúrù kò rí bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ló pọ̀ jù ọlọ́run ò yí padà ìwọ ò gbọ́ bí ìwé mímọ́ ti wí ni ó ní bí ó ti wà ní àtètèkọ́ṣe ó ń bẹ nísinsìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí ayé àìnípẹ̀kun. bàbá ṣé wàá mú mi ṣeré ni mo ní ṣé wàá mú mi ṣeré ni. àlàáfíà ni fún ọ. kí ni pírọ́blẹ̀mù yín náà. peace. kí ló ṣe yín náà tí n bá mú yín káàdì kì í ṣe pé mò ń bò yín bí àgbàlagbà ni tí n bá jẹ ìgbàdúgbò yín màá nà yín màá nà yín màá lé yín délé yín màá lé yín màá lé bọ́ mi ò mọ eré tẹ́fẹ́ sá màá lé yín délé kí ló ṣe yín náà. arákùnrin. ẹni tó jẹ́ pé láti láti kékeré tí wọ́n ti bí mi ó ní mi ò ti fi rìn wọ́n bá mi sọ̀tọ̀ ẹ má dàbí ló mọ́ ọ bá mi sọ̀tọ̀ ẹ má múnú bí mi o. arákùnrin ìwọ dán ọlọ́run wò dán ọlọ́run wò bí ẹsẹ̀ yìí ò bá rìn á jẹ́ wípé ọlọ́run ò sí mọ́. Doctor Jesus, Doctor Jim, Dr. Jim, Baba Jesus, Dr. Jim, Baba Jesus, wọ́n wọ́n sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ wọ́n sọ nínú ẹ̀mí wọ́n kúkú rẹ̀ sọ ló wà wọ́n ẹ̀jẹ̀ ara rẹ̀ sọ wọ́n mi ara rẹ̀ sọ wọ́n ẹ̀jẹ̀ ara rẹ̀ sọ wọ́n ẹ̀jẹ̀ ara rẹ̀ sọ wọ́n ikú rẹ̀ sọ ló wà wọ́n sọ wà wọ́n dọ́kọ̀ jíìsì dọ́kọ̀ jíìsì wọ́n tún sílẹ̀ wọ́n tún sílẹ̀ nínú gbogbo èdè lórúkọ jésù wọ́n ti tún sílẹ̀ wọ́n mi tún sílẹ̀ wọ́n mi tún sílẹ̀ olúwa wòsàn olúwa wòsàn lórúkọ jésù olúwa wòsàn akara bàbá tàbí fúdà. náyà lè ká mọ̀ mí náyà tà ó já mọ́. àwùjọ mi náyà lè ká mọ̀ mí náà wà tà ó já kí yàrá. anointing kì í ṣe anointing. jíjẹ ah. ọlọ́run ẹlẹ́dàá rẹ̀ mo ṣetán láti gbé agbára wò tí ìwọ bá lè máa wà nílétí kí a sì sọ ọ́ di àyànfẹ́ ọlọ́run. mo ṣetán mo ṣetán mo ṣetán. Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Ẹ̀yin ará nínú Olúwa inú ìjọ wa níhìn ní ilé Ọlọ́run gangan gangan. Bẹ́ẹ̀ni ibi tí Ọlọ́run jókòó sí nìyí. Ibi gangan ni yes ibi ibi ló ń gbé. praise the lord hallelujah hallelujah. ẹ ẹ wo dadi ṣé ti rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ó ti jẹ́ kí inú mi dùn ju bó ṣe yẹ lọ ọlọ́wọ́ ẹ wo ọmọ mi rántí orin kan tí àwọn àwọn christian tí ẹ máa ń kọ ẹ wá wo ohun tólúwa ṣe fún mi. ẹ wá wo ohun tólúwa ṣe fún mi. dádì eh? èyí ló mú mi dúpẹ́ o. Ah! èyí ló mú mi dúpẹ́ o. Eh! ẹ wá wo ohun tólúwa ṣe fún mi. Ah, ẹ bá mi kọ́. ẹ wo ohun ṣe fún mi. Eh! ẹ wá wo tolúwa ṣe fún mi èyí ló mú mi dúpẹ́ o èyí ló mú mi dúpẹ́ o ẹ wá wo tolúwa ṣe fún mi ẹ bá wa kọ́ ẹ wo tolúwa ṣe fún wa. Really? Ah, ọ̀rẹ́ mi nínú Olúwa bí mo ṣe rí nìyẹn o ọ̀rọ̀ eré ni mo pè é àfi bí ẹsẹ̀ mi méjèèjì ṣe bẹ̀rẹ̀ sí ní rìn ọ̀pá tí mo mú lọ síbẹ̀ gan mi ìlẹ̀ sọ pé mi báyìí lọ́pàá sọnù sí. ọ̀gá o ogun gan wo Dìmọ́lá má jẹ́ ká fi ìgbà láti ẹ má jẹ́ ká fi dọ̀la rárá ó dá mi lójú pé o máa fi ẹsẹ̀ méjèèjì o máa fẹ́ rìn wọ́n dẹ̀ sọ pé ìdúró òsì ìbẹ̀rẹ̀ òsì fún ẹni tó bá gbódò mi jẹ́ ká lọ. in that case then uh, jẹ́ kí n mọ́ mi mọ́ mi mọ́ mi. ẹ wo má stress ara ẹ jẹ́ kí mi fúnra mi jẹ́ kí n bẹ́ẹ̀ pè wọ́n ṣùgbọ́n. mọ́mì mọ́mì. Ah, ah. ẹ rà. arọ ni báwo ni nǹkan. dáadáa ni ma pẹ̀lẹ́ kú jọ́ mẹ́ta. yes ma. Ah, mọ́mì ẹ ti ẹ béèrè ọ̀pá ẹ̀. èmi náà ń wò ó arọ ni ọ̀pá dà. ọ̀pá ó ti sọnù tipẹ́ chọ́ọ̀chì kan ni wọ́n gbé mi lọ bí mo ṣe dé inú chọ́ọ̀chì náà bá bẹ̀rẹ̀ àdúrà ẹ̀ ní kíkan kíkan tí màá fi rí mo rí pẹ́sẹ̀ mi méjèèjì ti nà mo ti bẹ̀rẹ̀ sí ní rìn bẹ́ẹ̀ni. ó ti o. ọ̀pá tí mo mú débẹ̀ gan mi ò lè sọ pé ibi báyìí lọ́pàá sọnù sí ọlọ́run. Ah! ọlọ́run ọba ọmọ àpò fòsókè náà jẹ́ kí n fòsókè. Ah! irọ́ mi ah! ọlọ́run ọba. mọ́mí ẹ̀ wò bí ẹ jọ ẹ jẹ́ ká gbé ọ̀rẹ́ mi lọ sí ibi tí mo ti rí ìgbàlà yìí mo nígbàgbọ́ pé ọlọ́run á ṣe tiẹ̀ náà. kí la tún dúró dé. mi ò tí ì mọ̀. a o ti ya nkẹ́ wo eh, jẹ́wọ́lá eh, eh. o ti ya. wo mò ń bọ̀ jẹ́ kí sáré lọ. ó dà mà ọ̀rẹ́ mi ó máa fi ẹsẹ̀ méjèèjì wá fèrè lójú mi tí wàá gbá bọ́ọ̀lù tí gbogbo ayé máa rí. inú mi dùn. ṣùkúrà kúrúkà sàkàrà bàbà bàbà tákà sí ọ̀rà àdúrà ṣàkà bàtà àkúhà àṣà kúrúsà sàkàrà bùrùkà tààrà kàtúrà شكرا وشكرا كورك تسديسا تاني شورك saka asura shirata pura shakraba shakraba sukra sharakatukta ashurakata ashurakata ashurakata. arákùnrin hmm. olùwàṣetán láti tú ọ sílẹ̀ kúrò nínú èdè. ṣetán láti mú ọ láradá wọn yóò sì fi ẹsẹ̀ rẹ̀ rìn. ẹ bá omi ké aleluya ẹ aleluya àwọn ìyá wa ní láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kan tí wọ́n ti ṣe rí. ẹ̀ṣẹ̀ tí ìyá wa ṣe pọ̀ púpọ̀ ṣùgbọ́n pàtàkì ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ ní bíi ọdún méjìdínlọ́gbọ̀n sẹ́yìn nígbà tí a ṣẹ̀ṣẹ̀ ní ọmọ ìkókó èyí ti ṣe arákùnrin àṣàkáṣàká wọ́n sáà rí láti ṣe ìyanu ṣùgbọ́n tíyàwó bá kọ̀ tí ò bá jẹ́wọ́ a jẹ́ wípé ìyá wa fúnra ara wọn ni wọ́n ń ṣe ìdènà fún ìlọsíwájú arákùnrin tí ṣe ọmọ káṣí kí ìjọba wọn ní ìwé ṣekéṣe tí ò bá jẹ èso oníyàrá after all without anything ìmọ̀ mi sọ̀rọ̀ ẹ́. Jọ̀ọ́ sọ̀rọ̀. ṣe nǹkan tí mo lè fi pamọ́ fún yín fún ìgbà pípẹ́ bẹ́ẹ̀ni lẹ́yìn àwọn àyẹ̀wò tá a ṣe lórí bọ́ yìí ọmọ yìí a rí pé ẹsẹ̀ ẹ̀kan ó strong ju èkejì lọ now bó bá ṣe ń dàgbà sí ṣe eré ètò strong yẹn ó máa máa strong sí ni ètò weak yìí ó máa máa weak sí i ètò já sí pé kó tó dé èjì kan á fẹ́ máa fọ parí. Ah. Yes, see did. Hmm. Hmm. Hmm. ṣe rí erin kọjá ẹran àmúpaléyà o àjànàkú kọjá ẹran àǹdènàdè ọ̀rọ̀ ẹsẹ̀ ọmọ yín ó kọjá ohun tí dókítà iléèbó lè wò ṣe mọ̀ pé ẹni tó mọ̀ yìí ò mọ̀ yìí ohun táwa rí bó bá ṣe pẹ́ wẹjú ni ẹ̀yin náà ò bá ti rí kedere kì í ṣe nǹkan ṣeré o àmọ́ ọmọ yín ó dìde yóò fẹsẹ̀ ara rẹ̀ rìn bẹ́ẹ̀ bá lè gbọ́rọ̀. a máa gbọ́ràn bàbá. ẹ gbọ́ràn ẹ wò mí ṣé ẹ mọ̀ pé igi ẹ̀bá ọ̀nà nígbà kú yeye kú ẹ kàn bá ní wá ọmọkùnrin kan tí ọjọ́ orí rẹ̀ tí ò ju ti ọmọ yín lọ bí ọjọ́ orí wọn ò bá tiẹ̀ wá jura wọn lọ ẹ kó rọra gbé pẹ́ẹ́lí díẹ̀díẹ̀ ni ọjọ́ orí tọmọ yín lè ju tiẹ̀ lọ tiẹ̀ lè ju tọmọ yín lọ àmọ́ kó mọ́ kọjá ọdún kan síra wọn bẹ́ẹ̀ bá rí yun bẹ́ẹ̀ bá mú wá bí àgbà kádàrá tiẹ̀ àgbè fọmọ yín ẹ̀jẹ̀ tí ń bẹ lára rẹ̀ omi ara rẹ̀ iṣan ara rẹ̀ òun là á wọ̀ fọmọ yín à á wà gbé tọmọ yín à gbé wọ̀ òun ó bá rẹ́rù ẹlẹ́rù lọ́gán lọmọ yín ó bá dìde ṣe mọ̀ pé ewúrẹ́ bá bímọ lóòjọ́ òòjọ́ lọmọ ewúrẹ́ ń dìde ó bá parí bàbá lọ́mọ tuntun tó ṣẹ̀ dáyé ọmọ tí ò lẹ́sẹ̀ lọ́rùn lẹ́ni kó dẹrẹ ẹlẹ́rùrù ah! èmi ò ní lè jẹ́ kọ́mọ ọlọ́mọ jìyà ẹ̀ṣẹ̀ tí ó mọ̀ díẹ̀ o ẹ wo bàbá ẹ jẹ́ kí kálukú lo àgbélébù tiẹ̀ ẹ jọ. ẹ wo bàbá tọkọ mi sọ yẹn tara tiwọn ni o ṣe rí èmi tèmi mo fara mọ́ látòkè délẹ̀ ibikíbi tí n bá ti máa rí ọmọ tá a máa lò ibẹ̀ ni màá wá lọ àfi ibi tí mi ò bá ní mọ̀ ni mi ò ní lọ màá wá ọmọkùnrin. Ah! bàbá àbí nǹkan tí mo sọ burú jù ni. ṣé o rí pọkọ rẹ ti ń lọ ni. ti lọ. ó dúró de ọ ọ ìyá tẹ̀lé kọ́ràn rẹ máa di méjì. ẹ máa padà wá rí yín bàbá. wọ́n ní. irú àgbákò wo lèyí. èmi àyọ̀ká yìí náà ni kò lè bí ọmọ mi mọ́ dókítà kan yìí náà ló sì sọ bẹ́ẹ̀ o èmi kan náà ni mo bí ọmọ arọ dókítà kan náà yìí náà ló sì tún sọ bẹ́ẹ̀ o àwògbèmí wa ní kí n mú ọmọ tuntun míì wá kí ọmọ tèmi lè rìn ah, mo ṣetán mo ṣetán ọlọ́run ọlọ́run jọ̀ọ́ ègbé ni kí ẹ jẹ́ kí ẹnikẹ́ni tí ó bá dì mí lọ́wọ́ kó jẹ́ ègbé màá ṣe èyí ná ọmọ tèmi ní láti fi ẹsẹ̀ méjèèjì rìn lórí ilẹ̀ alàyè yìí bẹ́ẹ̀ ni. ẹ máa wo ọmọkùnrin sọ yẹn ni wípé ibi ìlò sùn mọ́jú níwọ̀n tó jẹ́ wípé mo tù títí títí títí lánàá wípé kò jẹ́ ká wọlé lọ sùn ó jágbe mọ́ mi nítorí pé bàbá bàbá awógbèmí advice wa pé ká lọ wọ́ ọmọ tuntun wa hmm. wọ́n dídé jáde kó lọ múra bíṣẹ́ ó wà dáàdì Démọ́lá ah. kíyàn bàjẹ́ òrùn báyìí ọkùnrin dáàdì Démọ́lá dáàdì Démọ́lá dáàdì Démọ́lá mo gbé dáàdì Démọ́lá. Demola daddy daddy Demola daddy Demola daddy Demola daddy Demola yẹ yẹ yẹ yẹ iná jó mi iná jó mi daddy Demola daddy Demola o daddy Demola ojú mi ojú mi ojú mi ojú mi torí ọdún tó tó tó tó tó daddy Demola yẹ ẹgbà mi o. àwọn àtijọ́ rèé o ah, ah. ẹ kújọ mẹ́ta ẹ pẹ̀lẹ́ àjíbí èlé ńkọ́. àdúpẹ́ o ẹ sì wá sọ̀rọ̀ àná di bá mi ìkójúmọ́ tó mọ́ àdúrò ọ̀rọ̀ bàǹtàbàǹtà ẹ sì lọ bẹ́ẹ̀ ẹ dẹ̀ ni. ẹ bàbá ẹ kúkú ní bínú sí wa ni ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe rò yẹn ṣebí wọ́n ní ọlọ́run má jẹ́ kí nǹkan tá a kó bẹ ìta àrùn jẹ yìí. àmín àmín o. bàbá ọkọ mi mà ló ṣaláìsí n ò gbọ́ o ọkọ rẹ o ah. eh, ṣé kì í ṣe ìtẹ́ ìjọ wá bí o. bẹ́ẹ̀ ni bàbá. àgbàbí àkànná o irú ikú wo ló pa á. kò kúkú ṣàìsàn akàndéédé sùn lálẹ́ ọjọ́ kan ló bá dàárọ̀ ọjọ́ kejì ni ò bá jí mú. olódùmarè orúkọ rẹ mọ̀ níyìn tó èkó burú ikú. Ah! ẹ wo bàbá ẹ jẹ́ ká gbé yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan ẹni tó kú kúkú ti kó ti tó bí ọjọ́ bíi mélòó kan bó ṣe wo olúwa nìyẹn ó ti pè lọ sọ́dọ̀ ààrẹ ní báyìí èmi ti ṣetán ọ̀rọ̀ ọjọ́ sí tèmi àti yín jọ eh, sọ. ẹ kú kalẹ̀ ọkùnrin oní bẹ́ǹsì ayé àtijọ́ ó ti dé ta. ní kúrò dúró dè mí pé mo lálejò. ó dà. ẹ wá mọ́ ìlọ abó bá ti jíṣẹ́ nǹkan tán lọ́ọ́ bá mi já ọsàn jàgán yìí. ọsàn jàgán yìí ó di méní. kó o bá mi mú ewé òwú tí ń bẹ nínú ilé. ewé òwú ó di méjì. kò jù báwọn lọ. kò jù báwọn náà lọ ó di mẹ́ta ọsàn jàgán yìí ó di méní ewé òwú ó di méjì kò jù báwọn náà lọ ó di mẹ́ta ọsàn jàgán yìí ó di méní ewé òwú ó di méjì kò jù jàre aya ọmọ mi. ẹ bàbá bí mo ṣe ń sọ lọ ọ̀rọ̀ ọjọ́ sí mo ti wá ṣetán ẹjọ́ ẹ gbà mí o mo ti ṣetán báyìí láti ṣe gbogbo nǹkan tẹ́ fẹ́. ṣé ìtọ́kọ rẹ ní àwọn ò lè ṣe é pé àfilá òun ò gbọ́dọ̀ ṣe é. bẹ́ẹ̀ ṣe mọ̀ pé òun náà ló ń fárígá lọ́jọ́ kìíní àná àmọ́ ńgbà tó ti sì wọ ọlọ́run láti pè sọ́dọ̀ èmi ti ṣetán mi ṣáà lajú mi lẹ̀kọ́ ọmọ mi jẹ́ ẹlẹ́sẹ̀ kan láyé ẹ ṣàánú mi bàbá. Hmm. Olódùmarè á torí ìkànṣe kan kò kúkú ní pani lórí kó mọ̀ fi rùngbọ̀n rọ́pò kò lè ọmọ tá a níkẹlọ wá wá náà ni a padà wá wá báyìí. ẹ ṣe bàbá ṣe rí lọ́gán tí n bá kúrò ń bì mò ń gbà lérò láti lọ sí hospital wa mo fẹ́ lọ bá family doctor wa sọ ó dẹ̀ dá mi lójú pé ó máa cooperate pẹ̀lú mi. ṣé pé kí dókítà yín bá yín wá ọmọ. bẹ́ẹ̀ bàbá a jẹ́ wípé ibi tá a fẹ́ gbin obì sí obì fúnra rẹ̀ ti lálẹ́ wò ni ah! bẹ́ẹ̀ bá wà lè ṣèyún èyí tó kú òpọ̀ mọ́ ìjọ tẹ́ ẹ bá lọ ọsibítù náà láti lọ ṣiṣẹ́ ẹ wọ́n kàn mú ọmọ mi yóò tẹ̀lé ọ lọ sí ọsibítù yìí bó bá ti débẹ̀ gbogbo ohun tá a bá ṣe ibẹ̀ ni ó ti parí iṣẹ́ lẹ́ẹ̀bá sì mọ́ bọ́lé kì í ṣe pé ẹ gbọ́mọ lọ́mọ wálé ṣé bí ohun tá à ń sọ fọ́kọ rẹ nígbà òun nù tó ń forí dólẹ̀. ó tán kò jù bẹ́ẹ̀ lọ. kò ju báwọn lọ kò ju báwọn lọ. ìyẹn ni pé ọmọ mi sì tún máa fi ẹsẹ̀ méjèèjì ẹ̀rìn báyìí. àyà ọmọ mi ṣọ̀rọ̀ ẹni tí ó mẹ̀fọ́ òun ní ń pe ewúro lóògùn. ẹ ṣe bàbá èrò wa ni kí n mú wá báyìí. ó rí èèyàn tó bá wo wèrè tó gbẹ̀jẹ́ bó pẹ́ bóyá ọmọ rẹ̀ náà ó gígẹ́ bá a bá ṣe tán ní tó bá ní lágbára ni kò fún mi. ẹ ṣé bàbá ẹ máa pẹ́ fún ẹ jẹ́ títí máa lọ ẹ ṣé sà. aṣeun ètùfù ẹ máa kíyèsí àgbàlá bí abẹ́rẹ́ la ká. fowó rà kí kálukú tún yàrá ẹ̀ ṣe. àṣehun ètùfù ẹ máa kíyèsí àgbàlá bí abẹ́rẹ́ là ṣe ká ọjọ́ tó bá tọ́ kọ́ nípa ni. ọ̀rẹ́ ò tí tọ́tán kárẹ́ ní bárìn lókù onílara lọ́rẹ́. àgbàlá bí abẹ́rẹ́ là ṣe ká ọjọ́ tó bá tọ́ kọ́ nípa ni a ṣeun ètùfù ẹ máa kíyèsí àgbàlá bí abẹ́rẹ́ là ṣe ká ọjọ́ tó bá tọ́ kọ́ nípa ni a ṣeun ètùfù ẹ máa kíyèsí àgbàlá bí abẹ́rẹ́ là ṣe ká ọjọ́ tó bá tọ́ kọ́ nípa ni. gbàbẹ̀ lánà a ó gbàbẹ̀ lábọ̀ ẹbí o ṣe fowó ra kíkálukú tún yàrá ẹ̀ ṣe àṣehun ètùkù ẹ máa kíyèsí àgbàlá bí abẹ́rẹ́ là ṣe ká ọjọ́ tó bá tọ́. ọ̀dẹ̀ ni ara ọmọ yín mọ̀ sùn gbádùn. ah that's good. I got ẹ bẹ to bàbá ń ṣe. father, you go. gan ẹ worry you. wọrí jù a ní kẹ́ má wọrí mọ́ ààrẹ àyà kò sí nǹkan tó máa ṣe. ẹyọ kan ṣoṣo tí mo kojú lérè. ìwọ̀n yín náà ní rest anyway fún wọn ní injection káwọn no rest ah, Okay. kò sí nǹkan tó máa ṣọmọ Okay. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo. ọ̀rẹ́ lè fẹ́ ní ìdẹ́nu ju yeye tó. ságbàlá bí abẹ́rẹ́ là ṣe ká ọjọ́ tó bá tọ́ kọ́ nípa ni a ṣeun ètùfù ẹ máa kíyè ságbàlá bí abẹ́rẹ́ là ṣe ká ọjọ́ tó bá tọ́ kọ́ nípa ni a ṣeun ètùfù ẹ máa kíyè ságbàlá bí abẹ́rẹ́ là ṣe ká ọjọ́ tó bá tọ́ kọ́ nípa ni àjọbí. ilé ọ̀nà ní mo kú ọ̀nà kò sí àṣírí àwòdì kan tí àṣà ò mọ̀ àṣírí ẹ̀yin méjèèjì ò di mọ́mọ́ṣẹ́ lénìí. wọ́n ti ṣe. ẹ wo ṣe rí wúmà yẹn kódà títí wọ́n fi parí iṣẹ́ ṣe ló sùn lọ funfun jì. kò lè jí injection yẹn ó máa jẹ́ kó wọn àtọmọ ẹ sùn ní ràì <laughs> ṣé gbogbo ẹ̀ ṣáà ti lọ ah, dáadáa. ẹ wo inú mi dùn gan-an sí ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ṣé mo dúpẹ́. ẹ ọmọ tí ẹ bàbá ní kó wá máa ń ṣe wọn. à ah, ṣé yẹn ó ti parí iṣẹ́ òun ti lọ́ǹtì. ó ti lọ́ǹtì ẹ̀ ó bẹ́tà <laughs> bẹ́ẹ̀ ó tẹ́ mi lọ́rùn bó ṣe ṣe tiẹ̀ tó bá tiẹ̀ lọ yẹn. madam balance me. dókítà èmi náà ti ra ẹ dáadé mi ì <laughs> ohun kódà mo bá yín fi díẹ̀ lò ẹgbà. ṣe irú báyìí wọ́n ń kà lójú èèyàn àbí. <laughs> yorùbá ni yín. ẹ jẹ́ kí mi náà títí wá. ẹ lè gba second gate lọ síbi car park. bó wà á darí pé ṣé wọn pé ojú pọ̀. yes. Shakra batua chekuru isara san satan kaku satan kaku ṣé a rí wípé ọlọ́run kú sùúrù. Hmm, síbẹ̀síbẹ̀ olúwa ṣetán láti ṣe ìyanu bẹ́ẹ̀ ni olúwa yóò ṣe ìyanu tí ìyá wa bá lè wá ọmọdé náà tí a yà lárọ láti kékeré wa. ah mo gbé ọmọ ìkókó ọjọ́ sí pásítọ̀ ah. jẹ́ gbèsè níbo lẹ ti fẹ́ kiri pásítọ̀ láti bí ọdún méjìdínlọ́gbọ̀n sẹ́yìn بسم الله الرحمن الرحيم والآن مع الشريف تمتق تجاس محمد الأرض تمتق تجاس محمد الأرض تمتق تجاس محمد الأرض تمتق تجاس محمد الأرض لعلكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وعلى كل شيء ó ti ṣe olúwa ọlọ́run rẹ̀ á ah, ẹ̀ṣẹ̀ rẹ̀ ti pọ̀ jù á ah, o ní láti jẹ òògùn ẹ̀ṣẹ̀ rẹ̀ pátápátá pàápàá jùlọ ọmọ tó gbọ̀n láyè láti sọ di àrùn wá gbọ́ o bó o bá jẹ́wọ́ o kú bó o sì jẹ́wọ́ o kú bákan náà ó wá dá kí o jẹ́wọ́ kíá kí o lè rí ọ̀rọ̀ ọmọ kan yarọ nǹkan yarọ nítorí owó ọlọ àbàrà kan láì ní gbèsè ah ní láti jẹ́wọ́ o ní láti jẹ́wọ́ jẹ́wọ́ jẹ́wọ́ jẹ́wọ́ jẹ́wọ́ jẹ́wọ́. Dadi. Ta lẹ ń bá sọ̀rọ̀? Má jẹ́wọ́. kí nìyẹn? Má jẹ́wọ́. Oh jẹ́wọ́. Má jẹ́wọ́. Má Ah, ènìyàn ènìyàn ní fagbádọ̀gùn adarí irun lòdòrò inú ìbàṣe ṣí bí gbá àbámọ̀ nífẹ̀ẹ́ ràn ẹni dénú inú ìbàṣe ṣí bí gbá àbámọ̀ nífẹ̀ẹ́ ràn ẹni abiyamọ kan rèé o ẹ wá wọ̀nyẹn abiagba ènìyàn ènìyàn ní sọgbádọ̀gùn adarí irun lòdòrò inú ìbàṣẹ ṣí bí gbá. kí tó ń gbọ́ kí hospital wo special assignment lélẹ̀ medical director wa ló sọ fún mi pé kí n bá wọn wá àwọn card kan and ṣó fẹ́ gbọ́ twenty eight years back twenty eight years back. <gasps> omi ń bẹ lámù o. Oh, ooo wo mi ní time. ah jẹ́ kí n ràn ẹ́ lọ́wọ́. ok ó ṣe. wàhálà pa mí ogun àdágbé àdásọ ṣe lè yí ojú ọjọ́ orí mi lọ ojú ọjọ́ orí mi lọ ah kò ti sún mi gbogbo eléyìí ti sún mi. má jẹ́ kó sú ẹ má jẹ́ kó sú ẹ rárá mo mọ̀ọ́mọ̀ má jẹ́ kó wọlé ni mo ní kó dá ìdókòó síta. ẹ kò má wọnú ilé mi rárá ṣùgbọ́n máa bẹ̀ ẹ́ fún kinní kan má bínú pé mo gbà ẹ́ lákòókò púpọ̀ mi ò fẹ́ kó wọlé sínú ilé mi ni nítorí ìwà tí dáàdì ẹ wù sí àwa mọ̀lẹ́bí pàápàá sí èmi yìí tí n bá tẹnu bọ̀rọ̀ fún ẹ ìwọ gan ahè ti dáàdì ẹ tó bá jẹ́ pé mo fẹ́ wo ìwà tí dáàdì ẹ wù ni mi ò ní jẹ́ kó ń jókòó sí ibi ìbàpà rárá àwítán nígbà ayé mọ́mí ẹ tí a bá wá sọ́dọ̀ dáàdì ẹ ojú burúkú ló máa fi ń wò wá atọrọjẹ olè a ní ẹ máa ń wà gbé bùkátà pa ọkọ mi ẹ má fi bùkátà pa ọ àwa ló ń bá wí yẹn ṣé tán báyìí àbí òtán ìgbà kì í lọ bí òréré ayé kì í tọ́ lọ bí ọ̀pá àbọ̀n bá a ti pẹ́ láyé ìtó à á pẹ́ lọ́rùn jù bẹ́ẹ̀ lọ àbí wọ́n rẹ́ni tó ti lọ tó ti dé rí n tó dáa jù ni pé kéèyàn gbélé ayé kó ṣe rere àmọ́ èmi tèmi o mi ò fẹ́ ṣe àgbà tí ó rí òkú ìkà nílẹ̀ tó ń tà ń pa òun ló jẹ́ kí n máa ṣe àlàyé ọ̀rọ̀ yìí fún ẹ kí wọn náà lè mọ ibi tí ọ̀rọ̀ yìí ti wọ́ wá so ọmọ mi ọlọ́run á fún ọ lálàáfíà tó o bá délé bá mi kí wọn ó dàbọ̀. inú mi dùn gan mo really appreciate ẹ. Ah, kò tọ́pẹ́ àmọ́ ẹ ní láti tọ́jú káàdì dáadáa because kátórí káàdì ojú rí tó ṣẹ́yìn náà dẹ̀ mọ̀ bí káàdì àti bíi twenty eight years ago kí wọ́n tó rírú nǹkan bẹ́ẹ̀ yẹn ojú máa rí tó so ẹ mú ìṣọpẹ́ tọ́jú ẹ̀ dáadáa. àǹtí ẹ wo ẹ fi gbogbo yẹn lẹ́fẹ̀ẹ́ mi ẹ fi gbogbo yẹn lẹ́fẹ̀ẹ́ mi ẹ wo inú dáàdì máa dùn gan o ẹ wò dáàdì sọ pé anybody tó bá rí káàdì tó wá káàdì rí àwọn ní ẹ̀bùn pàtàkì kan táwọn máa fún ẹ wò bó ṣe máa tó rè. ókè ìgbà tá a ti níṣẹ́ méjì tá à ń ṣe ẹ ṣàbà wa kí wọn. ẹ wò máa jíṣẹ́ tèmi náà bá dókè nsìn máa jíṣẹ́ yín fún wọn pé n táwọn wa ẹ ti bá a mú wa ẹ ṣe gan-an máa fi ṣe tẹ ọ̀rọ̀ ó dàbọ̀. aṣeun ètùtù ẹ máa kíyèsí àgbàlá bí abẹ́rẹ́ la ṣe ká o. àdúpẹ́ mà ẹ jọ mà bàbá awúgbè mi náà bàbá awúgbè wọ́n ti kú tipẹ́ láti bí ọdún mẹ́wàá sẹ́yìn ni wọ́n ti kú bàbá ti kú a ò gbọ́n kàn ẹ gbọ́ bí báwo òkìkí mà kàn ń gbà náà gbogbo rẹ̀ ló gbọ́ pé bàbá rọ lẹ́sẹ̀ méjèèjì lójijì àìsàn rọpárọsẹ̀ náà ló pa wọ́n o bàbá rọ lápárọ lẹ́sẹ̀ òjijì ni wọ́n kígbe wá látọjú oorun ah. àtọwọ́ àtẹsẹ̀ kò sí tó ṣe é gbé mọ́. ó mà ṣe o ẹ pẹ̀lẹ́ kú léde ẹ ṣeun ẹ pẹ̀lẹ́ ẹ ṣe mo dúpẹ́ o ẹ káàbọ̀. ẹ wò fi mọ ni èmi mọ àǹfààní kan o tí mo dẹ̀ máa ń gbọ́ òru ẹ̀ láti ìgbà tí mo ti mọ̀ pé ọlọ́run máa ń tọwọ́ ẹ̀ ṣiṣẹ́ gan ẹ jẹ́ ká try ìbẹ̀wò. wo wo wo arọ ni má tiẹ̀ gbọ́rọ̀ àfa kankan kankan wá sọ́dọ̀ mi sìn mi tiẹ̀ fẹ́ gbọ́ rárá rárá àdọ́dọ̀ pásítọ̀ kọ́tọ̀kọ̀tọ̀ ló ń sọ kí ni ìdánilójú pé àáfà gan tó ní sọ kọ́tọ̀kọ̀tọ̀ lẹ́nu. take care easy ọlọ́run ṣe àwọn. ṣe máa dá mi lóhùn. alwajudu la ilaha illallahu alawadu la ilaha illallahu alahu sama. ẹ kú kalẹ̀ o ọlọ́run á gbàdúrà wa o àmín kí ni máa ń ṣe yín náà hmm. tọ́lọ́run bá sọ̀rọ̀ ànlá tu'minuna billahi tẹ́ kì í gbà fọlọ́hún kí ló dé tẹ́ máa ń takò ọ̀rọ̀ ọlọ́hún náà ẹ̀rí àmúdájú tó ń mú mi rí ní àyín ẹ ti kọ́ lọ sọ́dọ̀ alàgbà kan tẹ́lẹ̀ ìyẹn alàgbà ń sọ fún yín òun náà lèmi náà rí àyín o ìyẹn bá bọ̀ kú lọ́dọ̀ alàgbà òun náà lọ́ mú mi rí àyín ẹ̀yẹn wa nítorí àwí fún yín náà ni pé àfi kẹ́ ẹwọ́ ọmọkùnrin náà kan ẹwọ́ ọmọkùnrin ni ẹwà kan dáadáa kẹ́rí pé ẹ̀rí ẹwà kan òun ló dáa jù púpọ̀. mọ́mì ṣé ẹ mọ ọmọkùnrin tí wọ́n ń sọ ìṣá. mi ò mọ̀ ọ́. àfa àwọn làwọn ò mọ̀ ọ́ àbí látọdún òsọdún o ẹni tí wọn ò mọ̀ ibo ni wọ́n fẹ́ wá sí ibo ni wọ́n ti fẹ́ rí i. a máa pọ̀rọ̀ lọ́run nírọ̀ ni àbá máa jẹ ọlọ́run níyàn pé ń tọ́lọ́run wí ni kò rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ń gba yíyànjú àfi ká wọ́n ọmọkùnrin náà kárí parí o. tàbá wa kan ló ṣeéṣe jù kò bá dáa púpọ̀ tàbá wa kan. ó ní pàtàkì ọ̀rọ̀ tí tẹ́lẹ̀. kò burú ẹ ṣe àfà. ó a tún màmá rí. ọlọ́run gbàdúrà. ẹ ṣe jókòó. ṣáàjì á lọ ah, pẹ̀lẹ́ rọra pẹ̀lẹ́ ṣótó yín àbí òtọ̀ yín ṣojú yín dẹ̀ ti já ń sìn ẹ́ ẹ̀ kì í fẹ́ máa ń gbọ́ ẹ̀yin ọmọdé ẹ̀ kì í fẹ́ máa ń gbà wípé àgbàlagbà máa ń gbọ́n ju yín lọ ẹ́ mo ti sọ fún yín wípé gbogbo àwọn pípù yìí ò lè rátúnṣe ṣe sọ̀rọ̀ tó wà lẹ̀ kábàkàbà tó máa ń sọ yẹn náà náà yìí pàpà máa sọ àbọ̀ nǹkan lẹ̀ bá lẹ́nu ẹ̀ tẹ́ bá fẹ́ gbọ́ tèmi èmi mọ ibi tí a ti máa rí àtúnṣe sí ọ̀rọ̀ tí ó wà lẹ́yìn ẹ jẹ́ kí a tètè mú ọ̀nà ibi tí mo mọ̀ wípé a ti máa rí àtúnṣe sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn pọ̀ ẹ gbọ́ abẹ́ ẹ̀ dáhùn ẹ bá mi o. dára tó ẹsẹ̀ ni ò jẹ́ bó kì í ṣọmọ bíbí inú àgbọn mèrègún. ẹ ọ̀rọ̀ gímọ̀ pè ọ́ lónìí kọ́ wá jẹ́ mi níwò tèmi o torí àtijọ́ jẹ́ nílé alára bẹ́ẹ̀ la mọ̀jọ́ jẹ́ nílé ajérò mo wá pè ọ́ lénìí kọ́ sáré tètè kọ́ wá jẹ́ mi níwò tèmi kọ́ ọmọ gbàgbé mulẹ̀ torí agbórí ilẹ̀ amọ̀jọ́ jẹ́ kú o àmọ̀jọ́ gbórí ilẹ̀ amọ̀jọ́ jẹja agbórí ilẹ̀ ajẹ̀gbín àṣẹdọ̀wọ́ ilẹ̀ tá a jọ mu ọ̀rọ̀ gí mo pè ọ́ lónìí iṣẹ́ kọ́ wá jẹ́ mi mo ní ọmọ gbàgbé mùlẹ̀ kọ́ wá jẹ́ mi o ọ̀rọ̀ gí o ọ̀rọ̀ gí o tàtúwèrè bá ń tèkú tẹ́lẹ̀ kọ́ wá jẹ́ mi ní òtèmi o ọ̀rọ̀ gí o. ọ̀ká rẹ̀ yọ̀ dáa fún ọ kò ń bọ̀ mhm. ó ti tán yọ̀ dáa fún ọ ìwọ ni wọ́n máa pè ìwọ náà lọ́ọ́ máa jẹ́ mi ní o yọ̀ dáa fún ọ ọ̀ká rẹ̀. <laughs> Ah. ẹ̀yin èèyàn mi ẹ fọkàn ara yín balẹ̀ kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ elédùà kẹ́ ẹ sì dúpẹ́ lọ́wọ́ orí yín mo ṣẹ̀ṣẹ̀ bọ́rọ̀ mo ṣẹ̀ṣẹ̀ bá ní ní ni ó ní pàtúnṣe ń bẹ àmọ́ wá ní ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà òun là ó dẹrù ilé lórí bá a bá ti ṣe léyìí àbùṣebùṣe. bàbá èyí tẹ sọ yìí náà tí ìyàtọ̀ sí ìta tí ń gbọ́ bọ̀ látẹ̀yìn wá. bọ́nà bá ṣe rí là ṣe ṣàpèjúwe rẹ̀ ah. ohun tọrọ gi ń tọ́ fẹ́ òun ni mo sọ fún yín. Ah. Ọlọ́run ibo la ti fẹ́ ríyàn tó gọ̀gọ̀gọ̀gọ̀ tó máa gbà láti bá wa rẹrù yìí bàbá. yún nìkan lòkè ìṣòro tẹ́ ẹ ní báyìí. yẹ́ẹ̀ lóhùn eléyìí ga jẹ̀mí mi lọ bàbá mi ò lè réyàn tó lè bá wa ṣe ẹ gbà mí. Ah! àwárí lóbìnrin wá nǹkan ọbẹ̀ o. tèmi bá mi hmm. wò lóhùn. àrò ni mi hmm. ti lè rí lẹ́sẹ̀ jẹ mi ò lẹ́sẹ̀ irú opó ká wà nínú àárọ̀ yóò jọ mí lójú fún kankan. jẹ́ tó o bá ní ẹsẹ̀ o lè mú kò sáǹfààní kankan fún kò sáǹfààní fún ẹ láti lu ẹ̀bùn tí Ọlọ́run fún ẹ gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù àgbáyé tí àwọn èèyàn nífẹ̀ẹ́ sí. ọ̀gọ́dọ̀ tẹ̀jẹ̀ ibẹ̀ yìí ìyá mi àjẹ́ ẹyẹ apapá wí ni ni ẹyẹ abirin méjèèjì wí ni wí ni ó ti ìdìbò bẹ́ẹ̀ kò ọba tó pè ọ́ lónìí tó ọba mi bọ́ ọba ń àníta tí gbèdé báyìí tẹ̀kú dé ilé mo ní ọwọ́ ajẹ́ mi ní o ọ̀rọ̀ kí o. ṣe ti ṣe tán. a bá bá yìí. ẹ Adébọ́lá ọya. Oh, yeah. fẹ́ kú mọ́. ẹ arọ ni ìjọ ti ṣetán. láti gbà.

ti fòbè ṣẹ́bọ̀ ṣèbí ìyá adémọ́lá ní ìkàlẹ̀ yìí. mi ò ó ti ọlọ́run máa jẹ mí orí mi kọ àyà mi ò gbé kí n rẹrù ẹlẹ́rù ẹrù ọ̀ràn. àtìkọ́lá lọ́yà. ìyá adémọ́lá abiyamọ òdodo. tí a fẹ́ adìyẹ òde ni ju pé ká pàjẹ lọ tí ẹ̀rọ ọ̀gbẹ́ ẹsẹ̀ tí mò lò láti máa fi gbá bọ́ọ̀lù rẹ̀ mami ẹ̀rọ ọ̀gbẹ́ ẹsẹ̀ tí tọ́jú yìí rẹ̀ mami mo ra mọ́tò fún yìí o mami ẹ̀rọ ọ̀gbẹ́ yìí ni mo fi gbá bọ́ọ̀lù tó sọ mí di olókìkí nílùú wa yìí àti ní òkè òkun tí mò ń ṣe fẹ́ bí tí mò ń ṣe fara ẹ̀yin gangan fúnra yìí máa mi ẹ́ di èèyàn pàtàkì láwùjọ ó wá di wípé kí ẹ ràn mí lọ́wọ́ àmì ẹ wá fi àgé kọrin mọ́mí ẹ rántí kí n ò ṣe fún mi ẹ ṣe kàn ṣe kàn àbọ̀ orí oògùn jẹ. Ah, ah, ọmọ yìí. ẹ jẹ́ àwa lọ́lẹ̀ máa gbà wípé bí olúwa ṣe wí tèmi. àsìkò náà orí oògùn jẹ ẹ̀jẹ̀ jẹ bí. ẹ wo ẹ gbogbo eléyìí ẹ̀ ń ṣe yóò bá èmi o kò bá mi o kò sí nǹkan kan tí mo fi wà ń bí dúkẹ́ ẹgbẹ́ àìsàn wà lára Démọ́lá kẹ́ gbé sí ara tèmi lọ kí wàá ní gbogbo ilé tẹ̀ ṣe àkókò lọ àkókò lọ à ah, ẹni tó lọ́n bá rán sí ìyàn wípé máa tìyàn lóore ló máa ṣe màmá ẹ̀kọ́ lọ́lọ́run rán sí èmi lọ́lọ́run dẹ̀ rán sí ẹ̀dẹ̀ ń sọ pàṣípò lọ ẹ wò ẹ sà ẹ sà ẹ fi kàn mí lórí tẹ bá fi kàn mí tí ò bá spark tàbí tẹ́lí tí ò bá ṣẹlẹ̀ màá gbà fúnra mi màá sọ mọ́ra mi lórí everything máa ṣẹlẹ̀ ni ah, ara ní. èyí ti dé wọ ó ti dé wọ. Ah!

Yeah. fẹ́ padà sídìí iṣẹ́ bọ́ọ̀lù rẹ̀ ọ̀rọ̀ mọ́ dákun. àlàáfíà fún nílé yìí o. àlàáfíà fún ọmọ rẹ̀ jù. kàkà sàmà. kàkà sàmà. ṣe ni arán mi wá láti ilé ìjọsìn ológun dídán ìpàdé ráńpẹ́ wà fún ẹbí àti àwọn èèyàn kan. àwọn èèyàn. èmi náà lè sọ ẹ̀yin náà mọ̀ wípé ẹ̀mí ló máa ń bá àwọn pásọ̀ wa sọ̀rọ̀ tí gbogbo ohun tó bá ń ṣe nílé ìjọsìn wa àmọ́ kò sí àní-àní yóò ní í ṣe pẹ̀lú ipò tí ẹ wà. mọ́mí ẹ ṣe kúkú jẹ́ ká yọjú sí wọn bẹ́ẹ̀. Ah, kò sí nǹkan tá à ń dúró mọ́ mi. mò ń ṣe. báwo wà ní ṣé ẹ̀yà kúkú máa lè fún mi ẹ jẹ́ kí n màmá onílé yẹ jẹ́ àgbà àwọn akọ. ọjọ́ bá tún wọ́n ná. ilé tó lọ́ba tó dá wa ó ti mọ̀ pé kí bẹ̀rẹ̀ tó dé. ilé tó lọ́ba tó dá wa ó ti mọ̀ pé kí bẹ̀rẹ̀ tó dé. òun ló ní kádàrá ló là kúnlẹ̀ òun ló ní kádàrá ló là kúnlẹ̀ màmá ọ̀rẹ́ mi nìyí wọ́n náà fẹ́ wá sí church náà ni mo ṣe ní kí n tẹ̀lé wọn wá. Gracias. ẹ lè má rántí ojú yìí mọ́ dókítà ni wọ́n tí wọ́n ní hospitals tí wọ́n lóríṣiríṣi bí wọ́n ṣe wà yìí wọ́n ń ṣe àìsàn àìsàn tó ń jẹ́ àìsàn ṣùgbọ́n kí anything tó ṣẹlẹ̀ wọ́n ní revelations tó fẹ́ reveal fún yín wọ́n fẹ́ bá yín sọ àwọn ọ̀rọ̀ kan md wọ́n ti dé àwọn nìyí ẹ ṣe ẹ ṣe tí. èmi wá ní ah, ọ̀gá o ah, ẹ pẹ̀lẹ́. ẹ ṣe tí mo gbẹ̀yìn tí tí ẹ wá thank you i'm very uh, grateful èmi ni dókítà tí ẹ bí àwọn ọmọ yìí sí ọ̀dọ̀ ẹ̀ ní ọdún pípẹ́ sẹ́yìn. Mm, Madam. Èmi. No, you. tí ẹ bá rántí dáadáa ní ọdún náà lọ́hùn èmi ni mo bá yìí ṣe àyẹ̀wò mo bá yìí ṣe àyẹ̀wò sí ara ọmọ yìí tí mo sọ fún yín pé bó bá ṣe ń dàgbà sí i ó máa nílò igi. lẹ́yìn àwọn àyẹ̀wò tá a ṣe lórí bọ́ọ̀ yìí ọmọ yín a rí i pé ẹsẹ̀ kan ó strong ju èkejì lọ. now bó bá ṣe ń dàgbà sí ṣe eré ètò strong yẹn ó máa máa strong sí ni ètò weak ṣe ló máa máa weak sí. Ah. lè tó já sí pé kó tó dé èjì kan tá a fẹ́ máa fọ̀pá máa bá yín ṣe tá a bá lè rí ọmọ ọmọ míì tó máa bá yín swap àìlera ọmọ tiyín sí ọmọ mi mo ní mi ò ṣe mo mo refuse. wo ẹ fọwọ́ gbá wọn láyà kí wọ́n lè sọ gbogbo ọ̀rọ̀ yìí dáadáa. but ẹ wá gbé owó wá tem tem temptations temptation was setting èṣù lọ́wọ́ sí mo gba owó yẹn lọ́wọ́ yìí mo jẹ́ kẹ́ swap àìlera ọmọ yìí sí ọmọ yẹn ṣẹ́rí nǹkan tí mò ń sọ yìí wọ́n ní mo ní láti jẹ́wọ́. tí mo bá jẹ́wọ́ máa kú. bí mi ò bá jẹ́wọ́ máa kú. pásítọ̀ ó wù mí kí n jẹ wọ́ kí n lè rọrùn wọ̀. go ahead ẹ jẹ́wọ́. ọmọ tiwọn ọmọ tiwọn ni a gbé àìlera ọmọ tí yín wọ lọ́rùn ọmọ tí wọ́n lóye àárọ̀ á gbé àìlera ọmọ tí yín sí ọmọ tí wọ́n lọ́rùn. ọmọ tèmi. rántí ẹ jẹ́ kí jẹ́wọ́ mo kùn yín lọ́rùn fàtà yín gan ẹ ti ń wọrí jù a ní kẹ́ má wọrí mọ́ ààrẹ àyà kò sí nǹkan tó máa ṣe. ẹyọ kan ṣoṣo tí mo gbójú lérè. ìmọ̀ yín náà ní láti rest anyway fún wọn ní injection kan wọn náà rest ààrọ ah, kò sí nǹkan tó máa ṣọmọ yín. wọ́n kún yín lọ́rùn níjọ́ náà ká lè ríṣẹ́ àìsí. Yeah! Pastor! Ah, mama ẹ ní sùúrù. Ah, dọ́kì a ò dọ́kì dáadáa ah, pásítọ̀ ẹ wo gbogbo wàhálà tí mo ti ṣe láyé mi lórí àrọ̀ ni. Ah! olúwa ti dá yín láre olúwa ti dá yín láre o. màmá màmá màmá ẹ ní sùúrù olúwa ti gbè níjà olúwa ti dá yín láre. ẹ ìyẹn ni pé ìwọ ni mo yà lárọ láti gbé àìlera ọmọ mi kú. ṣé ọ̀pá ló fi wọlé wọ́n máa gbé kọ́kọ́ lọ́rùn ìdájí. ẹ ní sùúrù jésù àwa pẹ̀lú ẹ wo ṣẹ́ni tẹ́ sọ yẹn ẹ lọ́ra fi jésù lẹ̀ ẹjọ́ sí níbi ó gbé wa ó ń sinmi lọ́wọ́ lọ́wọ́ báyìí ẹ fẹ́ mi pẹ̀lú obìnrin ilé ayé ìjẹ́ ni. Ah! ẹ jọ ṣẹ́ni níbi tí ọ̀rọ̀ dé yìí ẹ̀yin ọmọ ẹ máa gbé mt lọ ẹ jẹ́ ká lọ sínú ọ́fíìsì lọ́dọ̀ mi orí pápá nílé ayé àwa ẹ̀dá là gbá bọ́ọ̀lù bó tilẹ̀ wù ká sáré tó ọmọ bọ́ọ̀lù gbájú kánú bí ò wọnú àwọn a ò ṣe nǹkan kan. àṣeyọrí dọ̀wọ́ èdùà ọlọ́gbọ́n ayé kan ò ṣe ìtàgé nílé ayé olúkúlùkù wágún ìtàgé akópa tiẹ̀ á sì lọ. gbàgbé pé ìdùnnú ò lọ títí ẹni ra mọ́tò.